أعوذ بالله من الشيطان الرجيم بسم الله الرحمن الرحيم وبه نستعين اللهم لك الحمد وإليك المستشفى وبك المستعان المستغاث لا حول ولا قوة إلا بك اللهم لك الحمد بالإيمان والقرآن والإسلام أشهد أن لا إله إلا الله وحده لا شريك له له المنفرد بالبقاء والدوام وهو الحي لا يموت وأشهد أن محمدا عبده ورسوله سيد الأولين والآخرين وعلى آله وأصحابه ومن والاهم بإحسان إلى يوم الدين إن أصدق الحديث كتاب الله وخير العدي عدي محمد صلى الله عليه وسلم وشر الأمور محدثاتها وكل محدثة بدعة وكل بدعة دلالة وكل دلالة في النار اللهم أجرنا وأجارنا من النار سبحانك لا علم لنا إلا ما علمتنا إنك أنت العليم الحكيم اللهم يا معلم إبراهيم علمنا ويا مفهم سليمان فهمنا السلام عليكم يا جماعة المسلمين ورحمة الله وبركاته فإذا يا جوشي لكي لا يبيت دنا البركة نغين لنا من يبقوا تعزمو akwai masalaci babana na a idan suratul waqi'a aya 10 bismillah أعوذ بالله من الشيطان الرجيم بسم الله الرحمن الرحيم والسابقون السابقون أولئك المقربون إذا الأولين وقليل من الآخرين على سرر موضونة متكئين عليها متقابلين يطوف عليهم ولدان مخلدون بأكواب وأباريق وكأس من معين لا يصدعون عنها ولا ينزفون annabi muhammadu ga shura da ci da mina alƙur'an kan doro na da dubba na fasara na wani laye ya shayyabatni hudu wa ahwatu suratu hud beye kiuji kan dundu na mege bauna me wasa sanda ka bace mu ke za ku mu wanda me ku ko da boye dundu ki bo suratu hud eh imam ahmad lagu biyo nga suratu hudu ya lami kuku gangani da suratu waƙa sura ne ya ƙwararru da suratun na bai amma ya ta sa'adu annabi sallallahu alaihi wasallam ga da suratun takwiri suratun takwiri gangani da suratun inshiqaq bana su ko ga ci ko ci ko yi fimu ne ne da ta faruwa ya fake ya mai na eh so ale gan su ko yi gan buta ya fake ya mai diga ga buta kan ga ba da janna kan ne na do su ku da kya ci wọ́n ẹgbẹ́ kọ̀ọ̀kan fún bàtí ìdárí aṣáàbù ní ẹ̀mí wọ aṣáàbù ṣìwà ṣòkókè wọ sáàbì kúrò gangani bezanizin sakoyi ne kan doro a tace sakoyi ga malaza doro sakoyi ne kuma alkhairi na a wuce ke ta daraja da ci kayan ibayen su ko na zana ajiyar wai sakoyi arima wa de mini aya qur'an so ko ji kuti mun ji ba da ne je sa ko ne wasabiqati sabqa eh ungana wa de sahaba ya nabi muhammad je so ko ja ya kasa bi sura wasabiquna alawwaluna eh so ci ga wasabiquna beza ne je sa ko ila alkhairi lo to alkhairi na manga dalilin sako ilo to alkhairi na umul anbiya aga ya nabi asabiquna dalilin sako ina a kila to ci ga asabiquna sabiquna aka to kando no gani kalma guba ya a amitugo shi min alqur'an ko be min arabci na nye ba ce guba ya takidu ma guba ya kabo ya mafari اقرأ باسم ربك الذي خلق خلق خلق خلق خلق خلق خلق خلق من القرآن وعلينا توتي أيهات أيهات لما توهبون أيهات أيهات repetition na wọ́n ti gbá نا náà wọ́n yí repetition yìí ti náà bayan etinamu yadda dindindindin a'a repetition na yi takidu yadda wasabikuna asabikuna coci ga zane je sakoyi na asabikuna zai gane shi dai sakoyi da hannun ruwiya man ga ruwa ya bai anin nabi daga ba annabi muhammadu annahu qala na asabikuna wanda zanen ne ya sabi kuna na yi allazina a gai zanen shi idan otu na akka aka bai ya bi gaskiya ba na gaskiya ya rukutu na kabaru ya lugu kawo ta ci a co ka gaskiya ga ta ci a co ya bana kan dondo na waga na ki da wazi ba na wace ga abi a ga yanayi ba wani wuce wazi ba obi yi roza dole a na ba na abu a ganin ba wani ne ke eh, bona wa'azi na wale da ana su koyi fuda ce to wancu ne kaya gane ya mi an ga so ma ji wa ga ni no mi re lo to ko mu ruwa mi an ruwa amma mi ga ga bona mi ji na ni mu wa ba ci so ko ga mi ga kan do be ga ya ayu annabiyu ya wa wọ́n yẹ gẹ̀gẹ́ dà gẹ́gẹ́ amúmi ní àwọn ẹ̀yìn tẹ́kìlá àwọn tó sùn ló sòkó wọ́n lé ẹ̀nà tó ti gẹ́yà yíwà lẹ́bí na ámànú ámì yá ẹni ya ìmáàni tí ẹ ti ìmáàni rẹ̀ olùdó lànàjẹ́ ẹ sáàbì kú nànàjẹ́ iná agáyì lànàjẹ́ agábẹ́ àbẹ̀ gẹ̀ẹ́sì ẹ kọ́bàlú wai za su iluhu a magagiya ga ya ti gaskiyo ya suna bazanu ya la gaskiya ta aka ni waga ya ti yau gaskiya na wakena ga yawa ga to baya wani alonzu fon wani wa gaskiya so ma ga gaskiya so ya wani ga so ma ga kiyo ga so ẹnà ọmọ ẹdín mùsùlùmí ti ta ẹ ẹnà ọmọ ẹdín mùsùlùmí ìjẹ láti lára àti lẹgàtà wọn ó di ẹdó wà yìí fún ọ ba ko so gaskiya ba yau ayi na wani wa aka mulin layi ebe na lamu ce ga ọkai ga so gaskiya ma man yi fi da abu ya e, zaga a tuya ga alabi a tafi da a a yi ya mai lo yes you are not doing why are you going <laughs> dẹ̀sọ̀ pé dị fi ṣàbò máa dọ́ akáyà fìdá òun ẹ̀dá àmọ́ ìdàgbà jáde ní bàbá akẹ́kọ̀ọ́lá bí ilá fìdá òun yí ewu owó náà owó wẹ́n àwọn tìyà kandoro kandoro da na yi mai yare sai wa be tiya wa bo wato man ya ji Eh, eh nabi swaju zuwa da wangi ga ta adaya ta ta shigo eh? wàdí àbẹ́lé ní àgbẹ́lá àgbẹ́ àtẹ́ ẹ̀ntúgí àtú ẹ̀ntúgí àdé wọn ẹ̀hẹ́n bàtẹ́jì mọ́gá alàgbà àmà ẹ̀rẹ́ ìwádé kan wú ẹgbẹ́ wọ̀wà yìí náírà wú ẹgbẹ́ kóró múrídìí àdẹ́dẹ́ àtúkọ̀ àrídọ̀wà zòó yẹ́láwọ́ ẹ̀tọ́ ẹgbẹ́ àìtọ̀ mọ́ sí wà káríwọ̀ yọ̀rùkọ́ dé túnjì dẹ̀ ní òwúrọ̀ tuwace ga eh, maye gaga annabi gaza nan yi sabi kuna na wa aka murin na sa'ada ba hukunci bayan zawon gidi ka hukumi da an kusa ne kya ba hukunci ya tuta ci hannu ahun wakila innahum umul anbiya dan da ci ga asabi kuna ga yi annabi yau wakila dan da ci ga asabi kuna ila iman zane zai kai ma da jimin kulli ummatu min al'umman dun dora ga ya sa da kuma sosai na bakar shi da abu na na hadita da min abu to ci da wula ika wani zagaji yana wani al-mukarrar ko da zane ci ba to ci na na su kwayi ci ba a da Allahumma ja'alna min al-mukarrabin aga zai zai ci ba to ci na fi jannati amadamuna janna alijanna alijanna alijanna alijanna alijanna alijanna jannu yo adamuna aljanna yo na yamma wana coci maga sabiquna da ana thullatu min amo min da min alumar yi gobe bacu da yi mafari na ko kalilun degi maruwa min al'akiri na makonni muhammadu lani ti sáàbù kú na mini yẹ wọn a fún yà wà kó èyí asùpáàbù yẹ mí wà ní ma asùpáàbù yẹ ṣì má. àmà àdìlà yìí fi bó na yi sáàbù kú na na mini àlùmọ́ na na yọ kí ẹnu ẹdẹ mi gà ẹ náà sẹ́yìn náà abúkà yìí bá ta àdàmì náà bò àdàbà. على سرر موضونة سوكو غانغاندو gado shi man shi bo mina aljannan na e gi ma aljannan na ya ta gado me fe wo ra ndo ti tu wo ga ga de gado na ku 4 million na mi oh ton ku 4 million kan na ma paso mi ti le ta na fe je bi de ga ila four million four good million káàdì tó náà tó mú kòyí àwọn kìí ṣúná fi sẹ́fì rẹ̀ dáa wọ́n ń ká too much ẹgbọ́n náà ẹ̀rẹ́ yẹ gànà dáńdọ́ndọ̀gá ìṣẹ̀lẹ̀ láti ní àwọn ọmọ náà wà bí wọ́n mọ́kúwà rẹ̀ wọ́n ká gẹ́bẹ̀ẹ́ ń lè ti ìtọ̀sùn to suwe waga ezuwi zaidu ana fi bici yadda ci shi to ci ga egi ba aligan nayi sabi kuna nayi a tatiyan gado yo gado wuce na yi mawuduna gado na guke ba don ganin beblu da shi na da sanda na mutafi ina amma ga haƙƙito ala ya tatiyan na mutaqabilun mutaqabili da afiza da ya yi shirku ba shi nan kan hakan ce aka ga da aljanna na na wildanu egi wa wagizi fi bo ya tufa alaina fi magi fi mago ba egi wa wagizi fi na wanda ya gina da gasu ba kai kai kaji ya karu kai a a ko biyar kayan yau to fitinin yau inda ma amwalukum wa auladukum àgá ànábì muhammadu sallallahu alaihi wasallam òfé ju wútúbà wútàbà náà wọ́n ju wútúbà náà mùsàlì hasan bẹ hussein yé ẹ̀wọ̀n e àgá òbí ànábì fẹ́ bá wútúbà mọ̀ ẹ̀ e bá wútúbà òfé dà láhasan bẹ hussein àká èkì fìtínà tó wọ̀ wọ́n ní ẹ̀dà wútúbà bá dẹ́rẹ́ àdàdà èkì lá. káàna sábàwọ̀ ẹ̀ tẹ́ ẹ annabi ga yake laza ta yabo muji bala a cika yi yake yi shakofa biyu to cuki gafara allahu subhanahu wa ta'ala uga ya tufu alaihim wildanu eh wildanu ejiwa eh, wagiyi yatufu alayhim aga fe me aljanna a fe mu mai gi me aljanna ji kiri eti tuna fe duwan e wa gi me ji mun muhalladuna a pipi tatiyo da kan bude wani adu musabiya ni nje gina wa no asa baru fu ga ga ni yo kuma a a musa baru fa wa gi no ayo tutuyo ar mu to zi yo na le ay idara aita tamma ra'aita na'iman wa mulkan kabira fíkí wà kí ìgbà rẹ̀ sai na liga hun eh, auladun mumini na lalari na ya mutu na sigaran igi wa wagi na nai coci alafi aljanna wani a yi igi wa wagi yin musulmi da jajajali ana ji ba liga igi wa wagi na ji ji ba liga amma amma ya igi musulmi na so ko ga ku da afi aljanna fi ji di mai asabi aljanna shi ebe na efu kiyama aga hukunci bazu aga aga hukunci bazu zai ji abin kinan nauyin ya zaɓi ta ke ji yamma kiyama ana kwenu su kwa jube aina zijo ɗanki wa gishi zijo wawa shi na ya ji wawa ẹ̀ta ti musulunci bẹ́ẹ̀ bẹ́ẹ̀ àákókò àdáǹkẹ̀rẹ̀ àbúgbà adùn fitra a shi nan a ga ta kowa hukunci ya zagari a da hankali wa hukunci a bazuwa ne ide shi nan idela ee eh, eh, idela ga jiga iti za gala ila ga jigi iti za gala a ta ga koyi lokacin da jigo wa magana ma a tizarin dundu a za ba sau ga tutu biyu wa ma jiga to so koyi dai yi rani wawa na mai ga dani wani na wasu lamini wanda wawa na rabu na sai lamini wanda wawa a yóò da fún báàbù yóò wẹ̀ ló ta kọ́ àsábà pé wọ́n lè yà pa ó ẹ́ alẹ́sì ló wù ló ta kọ́ àsáàgọ́ rẹ̀ ti kàtúlò mọ́ kàtúlò wọn ti mọ́ mọ́ yóò rẹ̀ á lọ àṣẹ ìṣúnjẹ tí pàdé á kù lọ àyè ojú á kina rage gulo a ce yi na kwa zanen a ah. eh da gyoni pẹ̀lú adẹ́bọ̀ ẹwọ gàárì ayẹ̀ fọkù tó ní fèèdì ṣàní ṣàní láti pàṣí kékeré pẹ̀tù ẹ̀rẹ̀ ìjẹ̀ fi máa tọ̀rọ̀ àgíráyé mo pe ṣáà ká òun ti fi àyè gba kò ga owó ṣáà tó fi tó pàfọ́ náà wá lo kò lọ́wọ́ láti yá ìṣòkó ebi ni wọ́n ti lè pátá bẹ̀rẹ̀ adọ́mọ̀ wọn yí ọ́ wújà ada àwọn tó tábà kí ń lọ gẹ̀ẹ́ náà ada àwọn tó ṣáàyì kí ń lọ gẹ̀ẹ́ náà pátá ìwọ́n ti lè jẹ́ àkújẹ́ àdúkẹ́ tí pa wọ́n láti lè kú bí àyè ngana ọ̀gánu saudi arabia otu àlẹ́ aka bàbá ẹni ńlọ ńlọ ẹ gan wàtò táàbà ya zawa yi na wàtò na aka bàbá ẹ eh? so kó fàbírí kó fi gáfara tó ti gan ẹ ẹjọ́ àgínlẹ́ ẹjọ́ àdínà ní láìsí mọ́gán ti ta ta daga nan iye bá ní ṣẹ̀ríyà ìwúrà na àdáká ẹnà mẹ́wàá mai ní làdúrù fún da ẹnà bí ní ẹ̀wọ̀ wá wá ní ẹfẹ́ dáná ní ẹjọ́ àdínà ẹfẹ́ dáná tàní dá kùkù àmọ́dé àǹkàlẹ̀ àmúṣúlùtù ti fẹ́ tún àná ẹtí dáná àkàkàgbé ìtẹ̀ lọ́nà àkàgbé ìtẹ̀ lọ́nà ẹ̀dáná àkàwọ́ láàfin ẹ̀ẹ́nà sùn nínà làṣáàṣì ìhà kéjì da za shi ma fello Allah subhanahu wa ta'ala ga yake yake zebe a ganin zafi wuce ya lankule latikwa ɗan mi maka ya lo ya e ce lo a ke aje bambe aje ba goba na su a ke je ya e fayi na ga a ga hawa ya e kwakwakan na ya kokoreti ne ya a ke aje ba so ko ɗan ga mi ga ya fe lo a ke goba ya fayi gan ita na go bayan bayan ga cije mai shi na so ndo ne mi ce wiya ita na ga ya ji ya cije a ca ga ga bara da tsanin shi ya da e na wuce na da kwata kwata fara da na zikan ga rayuwa ne a je daga da fi lona e wajen àmọ́ mi gan wá wáyé lẹ́kàn náà rẹ̀ wá wáyé lẹ́kàn ní ẹnu àlú ẹ̀dágábò ẹ̀ẹ́bà ya kashe-kashe ya ìlú ya dashi-dashi ya ìlú ya dagazaga ya ìlú wọ́bẹ̀ tí màá náà ṣáájẹ́ dagazaga tó ti gan ẹ̀mẹ́ àlìjẹ́ náà ń sọ ájẹ́ wìrìdánù ẹjúwàwà gíjì mọ̀kànlẹ̀ tó náà na ake atata egiwa gị ha akwụkwọ a na-etufu adịghị a ga ama keji egiwa gị nneji ma ama ke ma ama keji bụ emeti a anyị bịa akụwa ahụ anyị gangan bɛ kɔpu wotu koyi ne ya akụwa o kɔpu na de bi suna wa fi na ko kika ade kọpụ titi wuba ade na e yi wotu wa zi yɛ fi na tso de bi suna tɔ na tso de bi suna na eye yi wo bɛ kɛ akɔwa nga yi ka de mu yɛ kuu kúnnù rẹ̀ egi nnẹ́rì aga kóòpù yìí lásán wá kóòpù ń túkó yìí mọ́ àti kóòpù ń túkó àlásán wá wá bá rí kàtó kóòpù náà yìí jẹ́mú súná jẹ́mú yẹn ìbìrí kọ ìbìrí àbárí ìbìrí kọ àbárí agúdásán wá mọ́ àti wọ́n ti kọ́ ọ̀yá àkíyèsán wá wà wọ́n ká sí ebona marafin egena wada gwabo min mayin ye ye no ye e, ge wada gwabo na to ya ofi na na wayo oke o la ya wa to fi ari den no ga e na so ko na to to afu we bo to wo ege mi ge ege ege

wọn máa náà ọ̀sán àdéhùn abáwọn ọdún fún wọn ọgbọ̀n bá tí wọn na ẹ̀sáàtìnà na ẹ̀sáàtìnà àhà wà láàyè oúnjẹ fún na ẹ̀jẹ̀ ẹgẹ na gápẹ́nà oúnjẹ na àlázàjì daga ẹ̀nà dàgádàgá àhà ẹ̀ẹ́dánilẹ́gbẹ̀rún wọ̀lá

atmosphere rẹ̀ atmosphere rẹ̀ ṣòkú fábìlì ẹgẹ́ àlìjẹ́ náà láàyò sọ́dẹ̀ òrùnà ẹ sọ́dẹ̀ àlàá bẹ́ẹ̀gẹ́ náà wà láàyò sì fúnà káńdọ̀rọ̀ náà máa zaka ẹgẹ́ náà fínà wọ́n ìlànà tó ń kàbí wà tàkútù kí ẹgẹ́ wọn ẹ̀kọ́ bá rí kìí tó gángan níbi máa tọrọ tí kò yìí máa tọrọ tí kò ázàwọ̀ títí bẹ́ẹ̀gẹ́ eza aja ajẹ̀rí àlọ́mọjá ajẹ̀rí dáálẹ̀ ẹ̀wọ̀ tún ege etí ẹ̀tún ege náà wọn ká lúlò tó kọ́bọ̀rẹ́ fún wọn ká máa láyé ìzàká ajá ajẹ̀rí rí ńlá tàbí ọ̀gá ìzà kíríkìrí ọ̀gá lọ́jẹ̀ láyé ìzà oṣù lọ. ẹnẹ àjínà ìzàká ajá ajẹ̀rí mínú ámì bára kó ẹnẹ àjínà ẹ̀dá ìmẹ̀rí tí mo lókọ̀ gbẹ́jì sáà ẹ̀ẹ́dá ìdùnnú ẹ̀ lọ́wọ́ gbogbo wọ̀lá ìdọ̀lá ìlànà tẹ́lẹ̀mọ́ àádọ́rọ̀ káàkiri ẹgbùgbà alẹ́síkíà ẹ̀ tó kú fàbíyí aláwọ̀ sùwọ́nà wọ́ta alágọ́wọ̀ fàákà àtìrì aláwọ̀ kí alágọ́mìnà mimma ya takhayyaru na minne na tsoji ya yi gina a aljanna ya tsoye tsaga a gina su kwa guda mina aljanna wala min tairu mina aljanna na na ya sabi kula za ke idan na kayan lugi mimma ya shitawu na minne na zawan geji shawu mai wagon wugi yau wanda ke gyara tsoci da fato gina ali anas bin malik ga annabi muhammadu sallallahu alaihi wasallam ga amma tayyul janna wale ruki shi ya aljanna ka amsalil bukti tar'a fi shajaratil janna duki ruki shi ya aljanna kebe shi yin nan koji na ji da mini ya ta ji wuce giye su su na ji bani kai bana na bai ga gangan na fakala abubakar sai da abubakar ga inna azihi tuyur la na'ima kai annabi sallallahu alaihi wasallam eh en eh, lukin nan na jiya idan na kwamare annabi na eh, a kilo a ana amon ha zan don na gaggiyar lukin nan na wawo ma wa inni la arju an takuna mimma yakula mimma babu gawe sai na buka wanda mizi da ake lukin nan wanda mina abu so a da lukin fi wala na trade na kan yi nuki min ba ya shi tawo na min yana ya faru na an kuwa وحور عين كأمثال اللؤلؤ المكنون وحور أمد إذا جيز فيمو إذا جيز لي ayuhur atubi eya eya ji to iboko eya ji iboko boko na iboko zalla yandon da lakabwa ayin a make yi zagi na ji e, goya wana gbogbo yayin na mawunci wato bi ma'ana gbogbo yayin na wuce gbogbo yayi buya a'a e, izagin na ji mawagali yayi ka amsalin lulluhi wa gangan zanari ya gbadushi yau alimakulun na sofin ne makwa buhala alakwatuwa na coci na jaza'an da kuka yi gaba da wani bima kanu ya malu na be na fi a cilotun su ku ya yi tun yango ba wa kuma abubuwa da wani gaya za a da aljanna su ga lotu mai kyau a kuma abubuwa da wani gaya je tun alawar aljanna ramu su ku alawar yau yabo na manje da bawu na yi bawu sababiya kuji bawu da makabala ngala da mi gazainin domin ne ya ko ya tun alawar aljanna adda zainin dole ne tunguru wa lulu aljanna na sahaba fa ga wala anta wa wala ana illa ay tagammada li Allah bi rahmatin min wa fadl ka mi so ala aljanna da tumiya sai su ba mu yayi so ba'u nay ba'u al-maqa ba'u sababiyya wa ba'u al-maqabala amma ya tunde gi wannan ka so ba ci lawo ci lawo aljanna so ko ci tunde gi yu lawo da yu da aljanna لا يسمعون فيها لغوا ولا تأثيما إلا قيلا سلاما سلاما لا يسمعون يجمع الجنة قالوا عن الجنة لا يسمعون هو فيها من أهل الجنة واللغوة يقبنزع zaka zagan gabanza inda aljanna ba aza ka zai ga da asibiti yunda aljanna ba ta ka zawo ma ba ni yunda aljanna ba ta ka dan lo bi ta je bi ta àwọn àwọn lo bo ri ti bo ri ti àwọn kata kata e fe la ka zan ku la ka za ta je mi ba ni ko to ga ta sha hankali ba ta ga dan to wa wu aljanna ba wala ta fi ma wa ke we ga in lefi en duro ne ga in lefi wa wu aljanna ba inna eh, eh. إلا قيلا سلاما سلاما amma dai na wafe wa da janna na hungaye ga na fe ga salaman salama sallama sallama sallama sallama ebe na ebe otu wuce aga yau aga daru salama kun dara ci ta yi daru salama salama a da ya salama dari salamu ga aljanna mun ga ga wa ga da do to sallama to aljanna ji ba mu e kuna aljanna mi ya sallama wa sallama ga ma to ma ga wayewa aga ji wa sallama wa ki wayo ki waya ta ji wa sallama muhammadu sallama yusalluna ala an-nabi يا أيها الذين آمنوا صلوا عليه وسلموا أنا ما توصيك يا نبي محمد إذا جاءك الذين يؤمنون بآياتنا فقل سلام عليكم كتب ربكم على نفسه الرحمة هل أتاك حديث ضيف إبراهيم المكرمين إذ دخلوا عليه فقالوا سلاما قال سلام قوم منكرون وقال وسلم سقوم غير مال جنة من وعوين دعا سلم سلم سلم السلام عليكم سلام عليكم سلام عليكم ومقوى وسلم ثم على أولئك سلم sẹ́lẹ̀mọ̀ ní ọmọ tó sìgá ìlú ìyá ìwá gẹ̀gẹ̀ ìjọ ilé ìsá dòjúmíọ̀ mùsùlùmí kú bàbá kú bèdò yìí ẹnùkùn ya jí náà alábìrì àti sẹ́lẹ̀mọ̀ àmọ́gá òjì sẹ́lẹ̀mọ̀ ká ló tún bẹ tún ẹgbẹ́ ẹmọ àìṣe àkágọ́ ó yà ṣe àtàlẹ́jì gan ní àìṣe àmọ́ àbùkù tí kí o ó yìí dáhùn yìí tún bẹ tẹ́ yìí ẹtí fáhà yìí bí àsánàmì náà wọ́n ká ti wọ̀dà tí lítà bí ìmáàmù buhari mai ga al'adabin mufrad na ne babu ya babu ya birrul walidain wa garratu ne abu rera. abu rera. din oke ya abdurrahman bin sakhr da ana abu rera din na zaba kogi na wuta kuku. abu hurera ta ji lobu lajilaji na wasu mina abu rera ga tumo ga assalamu alaikum ya ummi رحمك الله كما رحمتني صغيرا da ban no kudo gan nan sai no ga nan gani abu rare da ban no kungan na amin ce so su lu di tabbatu ya we so ku guye we ken do wo guye mi za kan we na na abu rare on je go ajin da tuwe ga mi ga wa ji sallama ma ran da ku ma ah وعليكم السلام يا بني رحمك الله كما رئمتني كبيرا so ku gun oto ye ke no egun ye mi lokati ni da ku ko ne ba mu so me ba wani gibe ne ya ja barka da abu wọ́n máa bẹ́ẹ̀ mi làbí ọ̀gá sálámà kuma gina ta a sawa alaikum a sawa alaikum ah, a ko ka ga sawa alaikum kuti wa kuke zawa eh min samu ci ma ga munafiki fe sa ne do wa idza ja'uka ayyuka bima lam yu'ayyika bi illahu kuti sawa alaikum ah, sawa alaikum sawa alaikum ẹ̀dàgbẹ́ ti sáàlẹ́ kò sáàlẹ́ ó yẹ kí wọ́ káyú kọwọ́ sáàlẹ́ kò assalamu alaikum assalamu alaikum ko kuma salamun alaikum wọn kakunu ọlá àdìsí pẹ̀lú àmì ìdánwò àrùn ramdo sima salamullahi alaikum salamullahi alaikum ebulo bila arab titara eh. wama atakum rasulu fakhudhu wama na'akum anhu fantahu wọ́n ta sìgá ànábi mẹ́nu wa wọ́n ta sìgá ànábi muhammadu mẹ́nu wa aa jíu jẹ́múnà ànábi tí wọ́n ẹ̀ kẹ́ńdọ̀ máa ń ṣìlú ní ẹjẹ́ ànábi yẹn náà محمد للهدى مقام وأجتا محمد الهدى مقام وأجتا muhammadu wani annabi muhammadu ya adam hudu nga yi zai ba makalan e ba ga ya ga ba wa hujjata muhammadu maga ga muke muke kan wani mubinu da guda da saliki na mahajjata wadda nabi muhammadu ya ezu yo na waga waga mitu ya ku ekwo nu tachichi na waga mitu wallahi wa ku ta tarika wani tarika ndo na ji ya nabi ana wallahi ga mana da so ko mai shi ne aka ga na mai ga yau manyan shirme a ga mubinu lubuda lissaliki na ta yi wa ya gabe wa asdaku kuma yamshi ala al-ardi lahajata nga wani nabi muhammadu ya adda zaman gina da mun yake ba bici ba ta take ruwa mu gaskiya ta ga nabi muhammadu jimin yin shirya wa asdaku kuma yamshi ala al-ardi lahajata nke ya gaga bihi kutimma silkin nabiyuna bahtata walau li qurbu min duni wala wala wala hubbu ya ci musu gani manyan shiriniya alfaza ziga ga ganna ya ci musu gani afila aka shaku eh ba da alfi dalalatin ishiriya ga gombe wajen nga ko arima wa gari wa ja annabi muhammad ya wuga fa ma huwa illa min jahannama jannatu aga sallahu bil wara eh isi lo e? fa huwa muzinnatu تروا بصدى أو زلة تتفيهوا assalamu alaikum wajo gaji salamu alaikum salamu alaikum kuma ga ci zaba mu ga ke ji ma salamu mu da mu salamu alaikum ji ga wajo kuma ran da su da mu da ne ma wuce we ma wuce ko wuce ji ma salamu ji ba wuce wuce ɗaya da yi yau ma a salamu rahun gaba da na larabci gizi larabci na ba a ajiyar da larabci na ma ziga shi wato ziga ganna shi wato ga a kuma sahaba da ya gaba da jihar ne ga assalamu alaikum wani ya sallau wakati mutuwa ce salamun alaikum sallau salamun alaikum wata sallau wuce

dana ti da ba annabi muhammadu ga assalamu alaikum wa rahmatullah annabi ga wa alaikum assalam wa rahmatullah udkhul ashara ganda wadala da bu da ba tike bebe wayan ga annabi ga ganda wadala da shi da ta ta tike bebe annabi ga ganda wadala da go kan don do maga go wadala da tunye ye wuce ga ibada in lai ce gomi ganda ni be da ne ga maulidi daga da aka ga da da ya biya da na juna da lada to wuce amma bana yi a shetin da aka zo da kwala duniya o tuwo ne ya shi ya da maulidi da kwala da a biyar na ga ga wa ji wa da su ga da ofisa muhammadu ne annabi sai annabi billahi lazim yin duro na ba ji asiwa ajiji lada mo ade ona ndami gata ti o mo gata ti o mo endo na ga ho ade lada tuna si o ga da officer anabi anabi o ti ne anabi muhammad ta stamp ka ga ade lada amma na chota officer anabi da na da na ga la wona wala wala wala do be ko ga ti aya wona so ku family ya ga ga ya ci ganna iga sallama sallama ngai misa sallama ngai misa sallama ngai misa ngai misa ngai misa ngai misa ngai misa ngai misa tahiyatum yawma yalqawna usala so ko ga misa no nga tu ta fe da mu ya egime aljanna ne ga annaki ce da aljanna malaika ya ce dawa wa tatalaqahumul malaika malaika ya fe dawa afe ga galale maraba salamun alaikum tibtum fadkhuluha khalidin eh sannan mana wuso a wuso da muhimmanci hari wato da wato da kala kan zayo salamu kaula biro biro yi na kai da kuma mutum da kan ne salamu kaula biro biro yi wato da min rabbi kiyo rahimi wallahi tallahi ezu ta sallamu mutum yaya wọ́n yí ni yọ ọ̀lá ìtọ́lá ìzántó láàdébì wọn mọ́ bìí sẹ́lẹ̀mọ́ lọ sọ̀kọ́ mọ́ òbátà àmá àdé fòmútà lọ láàdébì bìí sẹ́lẹ̀mọ́ àdé fòmútà ńlá nígbà àdé fòmútà àfẹ́wé ti sálà àfẹ́wé ti sálà fọ̀rí ńlá ẹgbọ́n ẹ̀rọ àyídẹ́gbọ́ àjà àgbẹ́ sálà sálà fọ̀rí sálà kùtùkùtù yìí sálà wà wáyé ògbẹ́ sálà kọ́rọ́ mini ya mini ya tayyo wato ga assalamu alayka kiyo ayu annabiyu wa rahmatullahi wa barakatuhu assalamu kiyo alayna kiyo wa ala ibadillahi salihin kashin ganin mawana da mini ibadillahi salihin da ba eh Don don't you hope gaga baba wato na waje ba ta adamu ne yayi ba da sula ya swadi na ba to ko mai da na. dan e na annabi muhammadu ba babu ga imam imam shafi babu e, ayan na gabu imamu shafi su koyi fikra ya ilimi ya usulu wa la ibadillahi salihin muna annabi gaga aduwan na ya zai zainin duwa na zan duwa na ga iza kirki tokin tofiti hayyan wa mai yitan tsogiran wa kabiran zakaran unza jinna yan san aduwan na na mumini ne ba ba tana na su assalamu alaikum wani in so sallama na ya aduwa aduwa su ku biya min su hmm? ku jama da barka sòkú jẹun sòkú jẹun sòkú jẹun sòkú jẹun ngamala eh sallan mai very expensive na wuza fata ba da wuza ana ga wani jimi shan ka mi shan maga wani su ga assalamu alaikum kuda ga yadda assalamu alaikum ga wa alaikum wa mabiyo wa mabiyo ko kuma alaika alaika inda kafirin na shi kan gobe na biyar da mafi ko kuma ji musallama ga alaika why you need to do as you dey do i no go do that you no be muslim go wetin be meaning of you the meaning is na you na ẹnẹ gan wọn náà á dé ẹnu àwọn àlìjẹ náà náà ìdílé mi iri da bai bin dace ke mi ya alhaji shi na ifa lokaci da kan yi kagu yi ba na emi alikari musa ba yi da su mai fi na oga da alo ewa na emi a ci wani wuri sanda emi a ci wani emi a ci wani nke haji to yin zargi bayi ne na sallama lagar alada yake ciyo inda a can da su kun ya can emi sayan sallan mu alada kenta mu ne alada to larbawa mu alada islam mu ka larbawa ne to a to da kimne sabi sada kafin musulunci be to a to da ayyaga kalla ngai sabi atala allah umrak balarabe diga ne do je la sabi jin daga da fallan ma ja al islam na musulunci be so musulunci ga to ta dole do jikiyo asalamu asalamu nga la je ne nga mala so ti ga dami na alquran ga ya daga da bi ba wa wadu ya ne inde ka wadi sallam ga gudu musulma inde ka wadi sallam e zane ka wadi sallam wa man tuwe ne inde ka wadi sallam wa man di banu fe be wa man alama ko musulmi ko ko musulmi inde ka wadi sallam ni o jo ga lalle musulmi gina لا تقولوا صدقوا لا تقولوا لمن ألقى إليكم السلام لست مؤمنا لا تقولوا أندر من يوم غاد غمر لمن ألقى إلي إليكم إليكم السلام أندر غاد من يبغى يا زانك جوسلم أنا قلست مؤمنا وأنت مؤمنا وأنت مسلما يبغى أكيد زين دور جسلم أسيكيو amma yi sana kina al'adun ga oga mana da lura ta uniqueness uniqueness na mini to musulunci na wani amma ka da lura ta yi ka kayan na to da kiyo al'ada su kufa biyu ya gaba bismillah وأصحاب اليمين ما أصحاب اليمين نعم في سدر مخضود وطلح منضود láti lówó gbogbo agbogbo ni ga mawuzu a a ga gbogbo agbogbo mawuzu wa wa kalma yato ci jewa wa talhu eh Allah subhanahu wa ta'ala ga ashabu ne mini da mini ya ci me ya ko mahdud ci me ya banaji mo wa karalana tun daga fitiwa arbikin yin ci ko tantu tantu ya ba shi wa ne e tuye tuye ya ba ne a ci ga wa ne ya ba na mai ga da so ji ji wa yi wa allahu su ba'ana o wata ala ga a rijiyar na su abu da yi mini jada mini ya wuro ma mutu wuro na cikin wala ke ya buwa ni ya buda yi da rijiyar na ba a can ga wuro ala ke ya buwa wuro rujin ma an da bisar lalawa da wasu lamarga ya a da wuro ya a rijiyar na wuga a gama tunye wace tunye ya shi tun wa alafa wuro wuce ana nabi ga ikra'u eh in shitu e ba ayan na wadin da mamu wa ma'in to ci ga yake ma da janna da adamin ne yanno maskuru ne yin kenan nuwa ne yin kenan adamin ne yanno ne yin kenan eh dan maskuru ko nuwa ne yin kenan ko ga nuwa ne yin kenan sakaba sakaba an ga yin shi kuma ke wo gan maskuru ja nuwa ne yin kenan ashabu da yamini na najima kin da sabi kuna ida faki a wannan gode na waga ga ya sabi kuna nan go faki atin min ma ya takhayyaruna ko ai aja da yiti marmari mini na ja ce waga tsalo eh waga ga wanda wanda ga yiti marmari da mini ya sabi kuna janna ya sabi kuna na ma da ya sabi da yamini ko amma ka to sabi da yamini jo faki atin kafiratin a tso a de giti marmari na shi dukkan ɗan giti marmari wuce wala mafato ati a bauki a duwa wala mamno ati a ma ke ka oga bi gawa gya kawaya wa furushi egi mai ya na ji ma ke da ta ce marfuwa na ji latuna ehe bismillah inna ansa'nahunna insa'a فجعلناهن أبكارا عربا أترابا لأصحاب اليمين ثلة من الأولين وثلة من الآخرين الله سبحانه وتعالى إنا يسقى an sha'ala wannan yadi ta yin zagi shiji don mina da janna in sha'a matuka yin jiji ga za mu ce yanzu fassara ga wafu rushe bai yin zagi na ji ke zonguna tanu marfu'a na latuna za mu ce ga furushi babu ga yin zagi yau eh, za mu ce ga furushi babu ga yin zagi yau ebe na kan doro bai ga yi ẹ̀wà jẹ́ náà wọ́n ẹ̀kọ́ ẹ̀kọ́ pa ẹgbẹ́ ẹ̀bá jà fóònù ṣìgáwọn ẹ̀kọ́ fíráṣì ẹ́ ìlàdà á rẹ́jùlù ìmúra àtẹ̀wò ìlà fíráṣì àdìwọ́lẹ̀ tùlí ní fíráṣì egi àṣẹ gíza síwá ṣe egi sọ̀rọ̀ egi ẹ̀tàchi ẹ̀tàchi bá wọn gáyẹ̀ bá kí ẹgbẹ́ náà mùsùlùmí tàbí fẹ́ sùn rẹ̀ kan doro na waye e bake tsayin su ku fa biyu su ku ga inna an sha na hunna iyayen cugi iya da mina aljanna in zaki shi in sha sha'a jijin alhurul ain ni zaki na je ya to yi boko ya ji mako min gaidi wuladati wani ga a magimana ya ji fi mina aljanna ni zaki na je bayan ga wani ana faga allah una bukara to ko ga ya lafi charles aji to kuma dan do na la kwatwa ya lam yatmithu hunna insu qablahum wala ja. ina gin na yi ma na yi zina al'janna ya gina alijanna da awon mabayi na uruba Ayi da vez em diante se é embaixo, a desse se é será que atraba a tuma que isso a lei é a que ele na dando já mando ci ga atraba a ga a lei é viagem tipo o wancan wancan egi bla alijan lori nisa giga ayo lori egboro aye ti ona fitibu to ebo ojo ko zawangi dada siga na we fi azure we ti na azure azure o ga agbagba ri lokaci sauke mai kwallon ya wani wala kan doro da abin da ya ne ko mi da gaba da gadon nan nan nan wannan nan wani ta ya wace ka ta a dogwa to ku je kwalli taimako ko ki wuce taimako to kwa waye tu ta kai shi nan yana kai mai ya ko ta ebo ne mana ya zawo fuska yin na ba mu wo na wo ma amma wa ke ga wo ma ya sai fuki ya mu amma nun gaje masiba yau amma annabi muhammadu sallallahu alaihi wasallam mun ga ga yayin bidai ya ka tuwana e sahaba ne biuka sahaba ne ba da biwana ga sahaba alu dufur bil ujur yusalluna kama nusalli e ويصومون كما نصوم ويتصدقون بفضول أموالهم ewede ti le dada be lada eti sala kemina yejina efe azun kemina yefina ama ewa enzi ewa dukiya ni min dukiya ne so ti laya na elewu ti ya elewu ya awa laisa kad ja'ala Allahu ma tatasaddaquna bihi yazo tana kai yadda yana yazo a jisa ka mai na aga yaji biyo wai yazo da na yaji biyo be yazo da sa ka na a a sahaban ga aga annabi wato elu ban ta fara kana yazo na saraka

wàhálàlá láìláìdàlá ọ̀rọ̀ ya sọ̀rọ̀ láàgíláàgíláàgì lọ́la láàgíláàgíláàgì lọ́la láàgíláàgíláàgì lọ́la láàdáyé lọ́wọ́ rẹ̀ kálùmọ̀ yẹ́ láìláìdàlá ọwọ́ ẹ̀tọ́ ọbẹ̀rin náà kálùmọ̀ náà lọ́bì fún jàgígí nínú gáwà tó ọbẹ̀rin ah láìláìdàlá Eh, kalima na ga ina goji mutaja kalima yana so ba yawa izo wa ni na zai ti zai ti kimna bauna bi kalimar ne ni annabi ga tare dun doro na ga la ilaha illallah Allah ga jina sadaka annabi fa ku sadaka yan eh, talaka yan eh. annabi ya ya ta ga to fi budi a dukum sadaka eye na wee mara anụ Eh, ma wuce na wee zakwa gara anụ wace wo magara hannu annabi da sadaka wato sahaba ji eh, eh. maso na tsoho gaba tsoho yau yi wa wuce amma ayati yati a haduna shawata hu waya kunu da hu ajiru annabi ba na yi ta na yi mi yi ce wa mawaci ga ya sadaka na hannu kamar ya wuri ya kuma kure annabi ga ara'aitu to ya bebe yayi ya ci ne ara'aitu me ce gbiye gabe lawwada a fi na'ari dana da wo mabe yi ni ya ci la kala da yuda ne inda da wo mo wo e ko ara mu yin zina akana ne yuzu wuji le fi akana kashi wuji le fi akana wato aka akana fi ba sanya alalin na da akana lànà ya tó ti ya náà zùmọ́lẹ̀ ya sáràkà náà na náà nàbí ga kullu talilati sadaka tasbiyati sadaka ẹwọ́ da ti kí àwọn sílá da dìyà bí alhamdulillah alhamdulillah subhanallah talaka yake da bi ma a nabi ya gato sadaka na wala ya talaka yi ẹwọ́ da ci kí wa ganga ya gobe annabi gato ya dada a kuri ji su kwala ga yayin aza isbiru

جماعة يومين الأول نجي تقنا من هذا مفارج وثلته أما كي جماعة نجي تقنا من الآخرين من هذا يسوبا يسوبين من أمور نعم. وأصحاب الشمال ما أصحاب الشمال نعم في سموم وحليل وظل من يحمون tó ti ga wá sọ àwọn ṣùgbọ́n nìgbé lábá gbàpè yìí gbàpè gbàpè ẹ gbàpè wá sọ àwọn ṣùgbọ́n bí lábá gbàpè yìí máa sọ àwọn ṣùgbọ́n zí lábá gbàpè yìí sọ wá láyé dẹ́bí ní àwọn àdéjà kó tákàdá gbàpè wọn gbàpè Allah subhanahu wa ta'ala ko wani zaɓen shi yana wani fi samuni a dan mi ya efe yi paru da cin yana efe yi fa lai samuni a cinuwa daga samu samu efe na gashi na kabacewa ga samu ala ya ge wani fi samuni e gimi ne za bayan gwafi ga malakan dundu na littafi laya zaɓi gwagwafi na sun ga wuti ya laita ni lam huta kitabiya wa lam adri ma isabiya ya laitaha kanat al-khadira ma aghni ma aghna anni maliya halaka anni to ti ga khuduhu fadlu so ku fadi to ta la ina na ko so ti ga ashabu shimali ne ya da mu da yake ne yi fani mu da yana wa harin a wake da ta ciye wannan ruwa da sarai na wa zilli a make da mini ya wuro wurna ma da dalai min ya hamu ya hamu na wuce filiya isiliya ngala ci bebe min min an arfin jarriya rumi majuru ne a da mini ya wuro amma wuro ci nahu nahu shi ko. ya amu mu ga ina wuji ko a dan ne ya wuro amma wuro ta da na wuji ko wuro ci na mai ga wani labari wuji wuri ya kwa na gaji ya kwa yana wala karim kuma ke ji wuro na kuna a wancin na ya zaga da yawa ga kowa ne kaza wai wa mawa wuro mutu a'a wuji wuro ya lucha to ga ilahun na daga yi ga jumlatu talibiyyo kila su kuci ga agbabe gaban na yau innan wala yi da wani kanu afi kabla zalika kafin abin abin da ya gaban ne na mutrafi afi zalai su koya ya mawa ma ji takari su kula ya mawa yi biyu don dosha inda su kowa laya bata yin shi na wa laya goma na aga ke su koya ga zandundu na aga ke yi ya fi su koya ga zandundu mutrafi ne ba wa kanu amma fi yusiruna aja qiyata ala infi etin lefi azin lefi na mawaci na kan dundu na ga da shayi na saga da saga saga ina su koywa da ni amma ke ta tu eh da wadda cin da ci eh sha ni ga da ci da kunin baji nígbà ènìyàn nígbà fẹ́ ènìyàn kò jí ẹ̀kọ́ ti rá jí ẹ̀kọ́ ni wọ́n náà jí ẹ̀kọ́ máa sí ní wọ́n wọ́n jí ẹ̀kọ́ máa sí ń dára bí ayọ̀ ìyàwó mọ́gá mọ́gí mi zawange advance ne fi advance ìyàwó ká yàkí ìlẹ̀ ogúnlò ní àwọn máa jùlẹ̀ àyọkálọ̀ wọ́n yà dìfáǹsì nílé ìfisọ̀ olè zàwájá olè ní ẹ̀ zàwájá ojúkọ́ yà wọ́n náà mọ́gí ojúkọ́ àtúfọ́ náà mọ́gí ojúkọ́ fọ́nà náà mọ́gí náà wọ́n láásù hmm? wọ́n káánù zanne ja fayin sirruna ake ya ta da na in fiye ta yin laifi laifi na ma ke ta na muhi al'azim laifi mutu ko ehe وكانوا يقولون إذا متنا وكنا ترابا وعظاما أئنا لمبعوثون كابنا ديجون وكانوا أفيقولون هذا فيقا آئدا متنا إغاتوا asa atu ayi dadi dɔɔni ka ada atu iga atu wo turaban ita afe jikana wa iga man bɛ tu kunshi a ina lama ko na aga yi na kinga o e na ma ayi jinga o e gana ayi jare iya atu iya afe jikana tukunshi a suku jaje ni gangane benzikane ayin na lama mahutu na iga fi zane jaga annaki na inda dindan wani ya dabo ya ci beci wani wani wuce wala kaku ne ya dabo da ana su halata a ta ala na insani inu mina tari lam ya fushe an ga wanda mulya wace biya dambo a saka wa gabe dambo biya allah wa dambo ebe wani wadda mulya wuce wuce ga yi yasu yana dambola wa dambola mi dambola yi dambola so ko ti ba ila dambo asatu ga ila chimbo eh yana mai ya ci ne ice ga yaza ni don daga lalle su ko ga zamduro la na kina eh ka ku ne ne be duma shi ya gona shi ya biyo gona ne o ka ki wanda ya gona chimbo o ga ya gona chimbo musa wa gona sa wutuyi

a cika a ayati Allah ko ya misali mun gaza naki so ko gaza naki so ko ya misali wa rubutu da mun suratul bakara ne mafari bani isra'ila zaru mini abu zawun shi na ma'aunai yawon da ji a ce waga na huna za to na daji ma ni be na nabi musa ga na yana aye ba nabi musa ga annabi musa ga na tilali ka so koya yi na cuci da hannu. so kuma ya ga muluwa ga hakika ya ga tsoro da rai da na cuci da hannu ya ga ga mulu da rai mun ga da rai mutu sun na da ga wuru ne wa idh qataltum nafsan fadaratu fiha wallahu mukhrijum ma kuntum taktubu so ko ga e, e pa lokaci ne e wura ina ya rayi mu ya e toce ya toce sai lamando yi da na ga na wo da na ga na wo a cikin to kwata ya bere ya san mu ya ci ga nabi Musa ga so ko mun luwuye da na ga wuza nan annabi Musa ga to so ko ga ga ya sunan ko ya nan ko su annabi Musa ga ci ya bayin mai yanayi gana da na cuci da ana nuna kici lagana ko bai ba don mu nga mi da yan gwamni ya ni e laifin tuci inna la ya muru kuma an ta zuba ku bakarata qalu atattakhiduna huzwa qala a'udhu billahi an akuna min al-jahil annabi musa wai ji tiya ah, ji a su kwaya na zane ji tiya na

nan kó wuce nan kú yọ náà ẹ̀sìn akáṣílẹ̀ kálà bàbá kú ọkọ̀ sí ń kí ọkọ̀ ìsìnkú wọn ayọ́kọ̀ yọ yọ́n tó dínà bá wọn bá lò bá yọ́n rábọ̀ òní àti bráùsì lọ ẹ́ àti etí rà lọ́pọ̀ múlò ìrìnkí sọ nǹkan náà láwọn ọtí ayé ló fi lọ àtọkọ òtúwátálá tó tóbi lọ. annabi musa adanan kode adanan kode annabi musa ga to agin tara yana ko wuce su ba danna edanu zuna uzuna uzugin tara yana ko ba danna nan danna fe nake nga e no ma na ki un ga za ka za ka za wu bi ina mo ga ka fe chu ana ji mo wu na da me ze ya ji wu na e bo no de wu mo de ga na ta ma e gi e lu chu na ga ai wu mo na kan du ro no ga de wu no ga de du na du ki ya de na e gi wo ze re e so a ara so ma ga ka yo ni ko ko ngana nga ja ni afi be ji fitino e gana mi kan tuwo na nga ya ko so wa kin ka ko e zu ba ba duwa gan we wa ga ri ta ya tu ena ma da o ti ri ta ya tu no wa lo tun don lo ga e ji wa ga ya tu ani lo na ga ji wa ga ya tu ani no wa fu ri ga ya gbe za wa nji mo ga ya gbe ji mo o le ba duwa kawai za a ritaya kuna wadaci da gide fina su kuya wadda kuna wadaci biyu amma ga ga e ah, ya gishi e a lamarin zace da ya to kuya so mu ya za a tu wuna kinan wuce wuri annabi ibrahim mutu bi gambe soko soko me wa ga wallan wuri ya za ga tu ke wa nu kinan me wa ga mi le wa ga mi le practical so kai ga annabi ibrahim ga awalan ah, mutum waje ma ni ja ga ah, awalakin la yatu mai da kalbi na imani ja amma me wa ga mi le boye ba mi uluti na chuwa umuki ulun face ya zan dona bezu mambo na ga yanne ji faruwa so kuka to da da bayan ko ga ya wa uzu wa guzu wa wa ya tiji bachi tawo ko ga ya bachi tawo mo na kalugin na jojo ke ba ko ga na kalugin na zin ke ba o tu tu tu tu tu tu ari wa gari wa ruku o to na karuku na na wato lawan gama betin patijo sun madu na wato tano da ya lugi lungu eh a gula kwankwa dan da su